kí ni àwọn nǹkan míì tá lè ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́ láti lè ní iṣẹ́ lọ́wọ́ àbí kẹ̀ wọ́n tẹ̀ wá ní ó yẹ gbé ṣọ́ọ̀bù yín kú omi tó wà o ẹ ṣe báyìí ẹ ṣe báyìí tí ò fi jẹ́ pé owó tá fẹ́ fi ra tá fẹ́ fi máa ṣòwò gbogbo